والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته فصل في كتبه صلى الله عليه وآله وسلم الذي كتب التي كتبها إلى أهل الإسلام الشرائع níbi abáfẹ́ sàlàyé nípa àwọn òwe ìdánabẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n kọ́ fáwọn mùsùlùmí láwọn òwe tó ní í ṣe pẹ̀lú àwọn òfin ṣẹ̀ríà. لا شك وقلت لهم كان النبي صلى الله عليه وآله وسلم ni wọ́n jíṣẹ́ rẹ̀ fún ìjọ wọn ní àjẹgbé kò sì kí kò sì sí nǹkan kan nínú tọ́lọ̀ wọn bá fi ràn wọn tí wọ́n gbàgbé láti jíṣẹ́ rẹ̀ tàbí tí wọ́n máa mọ̀ láti jíṣẹ́ ènìyàn ńlá wa Aisha radiyallahu anha wọ́n fi ṣàlàyé fún ayé gé sẹ́nìkan bá fi lè sọ fún ẹ. كان بمحمد صلى الله عليه وآله وسلم كتم شيئا مما أنزل عليه فقد أعظم الفرية وبيك كقامة من صنع راسك على الفن مداجو بيك جورا لا لبيفوا بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة ṣùgbọ́n àwọn kan kúrọ́ ní àwọn ṣíà bí bá wí kan bẹ dáná bí kọ́ fáwọn kan tó ní ìṣe pẹ̀lú ẹni tí ó jẹ àlè ìbàlẹ̀ yàn nẹ́bí ṣùgbọ́n táwọn ilé yẹn gbé pamọ́. wọn ṣàlàyé rẹ̀ fáwọn yìí irọ́ ńlá ni wọ́n lọ́wọ́ àná. nítorí pé ńgbà táwọn ẹbí ń pọ̀ káàkú lọ́wọ́ sallallahu alaihi wa sallam Al-Abbas àbúrò anhuma wọ́n gbìyànjú láti pé káwọn lọ bá ànábì sallallahu wa sallam kíkọ́ fáwọn báwo ti rí. táwọn ẹbí bá kú táwọn ọjà àròlé wọn gbà tán débẹ̀ wọn mẹ́nu bọ yàn ìjà alẹ àná ìjà àwọn alẹ àná fi sọ̀rọ̀ lọ àlùsọlẹ àwọn ní ẹ̀tọ́ sí àti máa ṣàkóso ọ̀rọ̀ àwọn mùsùlùmí ju àwọn míì lọ bí fún wa. Rọ́mà ọ̀dẹ́ ọ̀la ṣe kó nà gbà. túmọ̀ nǹkan dínà ká nàbí ọkọ wẹ̀ onírà nàbí sọlọ́ àtúnà àbùkátà wẹ̀ kankan àbùkátà wẹ̀ kankan ètò tó kí wọ́n ti sàlàyé mẹ́fẹ́ tani ọjà àròlé tani ọjà àròlé eléyìí fi hàn pé kò bójúbójú nínú ọ̀rọ̀ Islam wọ́n kọ̀ wípé nìkan tí ó wá da irú lẹ́yìn kó ànábì sọ̀rọ̀ wá àríwá rí sẹ́lẹ̀. léyìí tí ò ní hàn sẹ́lómi kò sí jọjọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn òwe tí alánàbì kọ nínú ìdánilẹ́kọ̀ọ́ àtòun ó ní í ṣe pẹ̀lú àwọn òwe dáná ìṣòro àìsàn kọ tó ń fi ṣàlàyé àwọn òfin. òfin tó jẹ́ pé ó kárí gbogbo mùsùlùmí lápapọ̀ nínú rẹ̀ ìdáàbòbò kẹfọ́dà pàtó ìwé dáná bí sọ̀rọ̀ bá àlùsọ náà kọ́ tó ń kọ́ nípa àtẹ̀gà báwo lòfin yíyọ zaka èlò lẹ́yìn òní tó fi yọ zaka owó wo àti owó wo àti owó wo ni zaka wọ̀ ìgbà wo àti ìgbà wo láti máa yọ zaka wọn wọ́n kọ̀wé tàbẹ́ ìwé yìí wọ́n kọ́ ó ń bẹ lọ́dọ̀ Abi Bakr as-Siddiq radiyallahu anhu. abubakar wa gbé pamọ́ kó fi pamọ́ kọba bẹ́ẹ̀ kú rárá abubakar náà kọ ẹ̀dá rẹ̀ fún anas ibn malik radiyallahu anhu ní ìgbà tí anas ibn malik tí abubakar máa lọ sílẹ̀ bahrain láti lọ gba zaka wa irú ìwé dáná mi kọ abubakar Abubakar dàpọ̀ fún Anas ẹ̀kọ́ ń bẹ mẹ́yẹ̀ o nípa pé ìwé tíra tùmọ̀kánà lóní tí bá ń bẹ lọ́dọ̀ rẹ ó yẹ kó mójútó tíra èyí tó ṣe kó sàǹfààní ìwé èyí tó ṣe kó wúlò ọyọ mójútó tí ìwọ bá ti sàǹfààní nù rẹ débi kan tẹlomi máa ti ń kó káàtà àti sàǹfààní nínú ẹ tí ìwé yìí báyìí tó bá jẹ wọn tó bá jẹ ìwé tí wọn gún ọ láǹfààní rẹ ṣùgbọ́n tó wọn gún ọ lọ́rùn èsì ìwé yẹn gangan wọn bọ àǹfààní rẹ wọn bọ irú àwọn sẹ́rà táwọn pín fáwọn èèyàn pé àbọ̀n àbọ̀n ó lè jẹ́ pé àǹfààní rẹ lábọ̀n àbọ̀n ọlọ́run síra yẹn ìmọ̀ràn wọn bọ̀ ọ̀pẹ̀pọ̀ àǹfààní lára rẹ wọn kò tọ́ sí ọ̀pẹ̀pọ̀ tà ọmọ rẹ lè jogún àǹfààní rẹ ṣùgbọ́n kò jogún pépà rẹ irú eléyìí tó bá ti sàǹfààní lára rẹ̀ tán ìwọ náà lè gbé fẹ́lómi kó nà sàǹfààní mẹ́. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwé ìwọ ni o ní àti fún àtẹ̀dọ́ rẹ̀ tẹ́lẹ̀ kan bá fẹ́ yá kò sí tó burú nínú kọ́ yá lópin ìgbà tí wọ́n bá mọ̀ pé ẹni tó yá níwèé yẹn yóò sọ kò ní bàjẹ́ onítọ̀dé rúmi kó tó dá padà sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe é ṣe àkókò tí wọ́n fẹ́ yáwó yẹn sí tí wọ́n ti pé ẹ̀dá rẹ̀ ṣe é dà kọ́ ya wọn lẹ́dà rẹ̀ lọ́dà jù ẹni pé kó kọ́pì ẹ̀ lọ́dà jù ẹ̀kẹ́kọ̀ọ́ yẹn bẹ lára dáàbò bọ́tà sẹ́bi ànábi kọ̀wé fún sọ̀rọ̀ wá àlè wà lè sọ̀rọ̀ ìgbà tí wọ́n kò káàtà ohun tí wọ́n yẹn kó sínú láti jẹ́ àfinimànà fún Anas ibn Malik lórí iṣẹ́ tí wọ́n fẹ́ kó lọ báwọn jẹ́ nílẹ̀ Bahrain wọn ò gbé òríjìnà wéèrè fún ẹ̀dá rẹ̀ ni wọ́n fún ẹ̀kọ́ ńlá mbẹ́mbẹ́ ẹni tó bá mọ iye ẹ̀kọ́ mọ iye tẹ́ra yẹn sì mọ iye ìwé tí wọ́n pẹ̀kọ́ sí nínú. ẹ ẹ bí ìwé ti ṣe jẹ́ fọ́mọ akẹ́kọ̀ọ́ títìrà ti ṣe jẹ́ fọ́mọ tó ń kéwò. ó dà gẹ́gẹ́ bí ọ̀bẹ rẹ̀ lẹ́yìn àti ṣúbẹ̀ àti pánpán ọgbẹ́gbẹ̀yà ti malẹ̀. kò sí sẹ́tún wọn lè ṣe fún ọ̀bá ní irinṣẹ́ wọ̀nyí. onímẹ́kò ló ń ṣe òní sùdírẹ́mà òní spánà òní kankan téyín lòdù wá tún kan. tó bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ ni wọ́n ka dira kù. àwọn olùmọ̀ sì tún fi yé wa kò sí nínú àmì pọ̀ jẹ́ akẹ́kọ̀ọ́ tọ́kẹ̀kọ́ sí kọ́mọ yá àwọn tíra rẹ̀ kọ́mọ yá àwọn èèyàn ní tíra rẹ̀. ẹ̀mẹ́yìn tíra ló ti sọnù bẹ́ẹ̀ látàrí pé ọ̀fẹ́ sónú rí ẹ̀mẹ́yìn ìwé náà ló ti lọ́wọ́ látàrí pé ọ̀fẹ́ sónú rí torí kìí ṣe gbogbo èèyàn ní ìgbà lọ́wọ́ èèyàn tí ó sì rí gbogbo wúlò ọ̀sánfààní ọ̀wọ́n níye tí ọ̀fẹ́ dá padà mọ́ kọ́mọ wá lu rẹ̀ ká lọ́nà àti ń tàwé tí ọba ti rí irú rẹ̀ gan ó gbé Sudan wọ́n ní ẹ má yá ẹ̀ na yìí ká ní kí lọ́fà wọ́n nítorí ìyàwó yìí ní tìrà yìí èyí ń sì yá yàn ní ìyàwó rẹ̀ torí ẹ̀ tó kò sí bó ti lè yáyàn ní ìwé nítorí tó bá ti lè mú lọ kìí ṣe gbogbo ẹ tó bá mú lọ ní òun padà ẹnìkan wádìí nígbà tó sàlàyé nípa nǹkan báyìí wọ́n ti rí nínú àwọn síra rẹ kó ń wo síra àjọ kan bẹ́ẹ̀ àwọn kan wà. so wá jẹ́ pé nínú tíra yẹn ni ọ̀rọ̀ ti wá tíra sì jẹ́ twenty four volumes wọ́n gbé volume three fún àfa yẹn wípé tẹlifítọ́rọ̀ wa tẹlifítọ́rọ̀ wa ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n àti wọ́n sàlàyé rẹ̀ ẹlẹ́kùn ẹ̀yà mi ẹlẹ́kùn torí tọ́lọ́ ẹlọ́kùn tó kọ́pì rẹ̀ ní kẹ́tì tí bá ń dá padà ní ọ̀bá dá padà mọ́ àbùkù bá gbogbo twenty three column tó kù àbí ọ̀bá ó ti gbà nígbà bá sábà ní column three sọnù gbogbo yòókù à ń kọ́ kí láǹfààní ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé yá mi ní tírà rẹ̀ yá mi ní ìwé rẹ̀ kò yẹ kó ṣe gbọ́ kó máa kẹ́kọ̀ọ́ tẹ́yìn bá ní kọ́ yá òun kò yẹ kó ṣe gbọ́ la gbé kalẹ̀ yẹn dáńtọ́ bá fẹ́ kọ́ dàkọ́ mbẹ́ ntọ́ba nílò mẹ́ta kọ́ a bẹ̀ ká gbé nǹkan wá lẹ̀ àárín wa kó láti gbé kalẹ̀ ọ. torí délé ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin tí bínú kó bínú. nínú àwọn a tánàbí sọ̀rọ̀ ẹ̀ rí i pé ìwé alákọ̀ọ́kọ́ yọ dá lórí kíni ẹ̀sẹ̀gà. ẹ̀yìn ti mà wípé ìdájọ́ tó rọ̀ mọ́ zaka ọ̀pọ̀ púpọ̀. ìwé yìí báyìí téèyàn bá kà á èèyàn rí àlàyé finifini bẹ́ẹ̀. alimami bukhari rahimahullah wọn gbé àdéhìí jáde ìwé yìí wọn gbé jáde nínú sàhíhì wọn. ọ̀rọ̀ pọ̀ ń bẹ àwọn òfin tó sì wà ń bẹ òun gan ni fundamental principle fún bí fiqh ẹ̀sìnàkẹ́ àbójú ṣe rí. torí ẹ̀ ọwà wọn náà lè rí sọfí nù sàhíhì al-imam al-bukhari àtàwọn síra àdéhìí mi. nínú àwọn ìwé òun náà ní ìwé tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n kọ sáwọn ará Yemen. وهو الكتاب الذي رواه أبو بكر بن عمرو بن حزم عن أبيه عن جده أبو بكر بن عمرو بن حزم عن أبيه عن جده النبي صلى الله عليه وسلم قوي وقوي ń banla Abubakar ọmọ Amr ọmọ hajj. nígbà tí wọ́n lọ Yemen kíkọ́ lọ jẹ́ gọ́fúnà lọ́rùn. ilẹ̀ Yemen tó sì gbà lérò ń bí òun náà Yemen nígbà yẹn Najran Yemen gbàtúlónì Najran ó ti di Saudiya. ọmọbẹ nínú àwọn ìlú èyí tí Al-Malik Abdulaziz tó rí gbà wọ́n sọ mọ́ra wọn tí ń jẹ́ Al-Mamlakatul Arabiyyah As-Saudiyyah lónìí Najran Najran yẹn ẹ máa gbọ́ nínú hadith ètí máa Muslim àtàwọn mí jáde. ike hadith wafdi najran hadith àwọn délégéètì najran àwọn délégéètì najran yẹn gan àwọn ni wọn wá bá nàbí wa muhammed sallallahu alayhi wa sallam tí wọn wá sí àwọn béèrè nípa nàbí Ìsá lọ́dọ̀ rẹ̀. tọ́lá wọn bá ti sọ pé bàmá ń hajjaka fihi min Ali Imran láti bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ bí tọ́lá ti sọ̀rọ̀ ànábì Ali Imran títí bito tó parí sí ọ̀sọ̀kalẹ̀ lórí àwọn wọ́pù Najran. Najran yẹn láyé ìgbà yẹn wọ́n pè ní Najran ní Yemen. ìwé tí ànábì wa kọ ibn Hazm amuru ibùnà hazm ìwé tí wọ́n kọ fún un ìwé yẹn pọ́pùlà púpọ̀ tí èèyàn bá máa ń ka àwọn ìwé nípa òfin ìṣẹ̀ríà pàápàá jùlọ nítorí pẹ̀lú ilmul fiqh èyí tí wọ́n rò pọ̀ mọ́ ilmul hadith ibn Hazm an abihi an jaddihi ọ̀pá mẹ́tìrì gbogbo ẹni tó bá torí pé àwọn àdájọ́ àtòfin tó wà nínú ìwé yìí wọ́n pọ̀ jọjọ. nínú rẹ̀ anábì sallallahu alaihi wa Ibn Qayyim wọ́n ní wọ́n wọ kitabun adhim ìwé ńlá ni o ìwé ńlá ni ìwé yìí. fihi anwa'un kathiratun min al-fiqh oríṣiríṣi ìmọ̀ nípa òrùwà ni nínú ẹ̀ ìmọ̀ nípa òfin. ti zakat ọ̀rọ̀ nípa wàkìyà àti dáàmà san lówó tànà tá a bá pààyàn àbá sèyàn léṣe wọn àkà àtàwọn àdájọ́. وذكر الكبائر أما يسألنا الله رسول صورا فدار قوما به والطلاق في قوم يسأله والعتاب في بطن نور يرو وأحكام الصلاة في الثوب الواحد أتي إذا جتر مكاكير مما سوكا تبا سوكاكير wọlẹ́tẹ̀bẹ́ ìfì àti kí asọwọ́ sọtẹ̀ sínú asọkọ́ wọn má jáde kẹsì wọn má jáde wọn má tẹnu hàn àti fífọwọ́ pa àlùkùránì bọ́yá kátó dìgbà alálùwàlà wọ́n yìí dáálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo eléyìí bẹ nínú tíra amú ibn hazm and abiyihi and jọjẹ tẹ bá gbàgbé nínú ẹ̀kọ́ wa nípa bulugul maram àdìsí rẹ̀ kọjá wàhálà yẹn ìlà pààyè kẹ́nìkan ọ̀rọ̀ kọ́ kálukú àdá àfẹ́tọ́ bá ma ọwá nínú ìwé dáná bí kọ́ fún amú ibn hazm عن أبيه عن جده قال الإمام أحمد لا شك أن رسول الله صلى الله عليه وآله وسلم كتبه وسيم من يبان بلفظ ọkọ kò túmọ̀ sí kò ń lọ́kọ́ ara rẹ̀ kọ́ o nítorí kí kọ́ wọ́n fẹ́ sọ́kọ́ náà mi tó ń tọ́ ayọ̀ àtàlábẹ́ àmọ́ fi ń kọ́ omi ìṣe ọmọ ti ń kọ́ tó ti kọ́ ọmọ ti kọ́ gbọ́lọ́kọ́dé tọ̀wọ́ ló ti pé tí ìwé mi bá ti tẹ̀ ọ́ lọ́wọ́ ìwé rẹ̀ tí wọ́n lọ kọ́ yẹn fún ni wọ́n lọ kọ́ nítorí wípé al-kalamu yunsabu ila qa'ilihi wa illam yakun katiba ọ̀rọ̀ wọn máa fi ti sọ́dọ̀ ẹni tó sọ kódà kó ṣe pé òun kọ́ lọ́kọ́ lẹ̀ torí jẹ́ lẹ́yìn wọn kò sí tàbí ṣùgbọ́n ìgbà nàbì sallallahu alaihi wa alihi wasallam àwọn ọmọ kọ̀wé ìmáàmù ahmed ló sọ̀rọ̀ yẹn o wakafa bihi shahida ìmáàmù ahmed tó lẹ́lẹ́rìí nítorí kò lù máa gbà ní nípa alhadith wahtajja alfuqaha'u kulluhum bima fihi min maqadiri diyat gbogbo àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ìní wọ́n fi ń tọ́wá nínú tíra yìí ni wọ́n fi sẹ̀rí nípa ìgbòho kí ni wọ́n máa jẹ́ owó ọ̀daràn fún àwọn èèyàn tí wọ́n bá pa lóríṣiríṣi kàtígórì kàtígórì. erébẹ̀ láti rí tí wọ́n bá kóbìnrin lọ pa kí lọ́ san tí wọ́n bá ti kékeré lọ pa kí lọ́ san kékeré oríṣiríṣi tí wọ́n bá jẹ́ alùpìtà tí wọ́n bá jẹ́ tí ìbá sà wọn nínú tíra Amr ibn Hazm àlàbí ìyànjẹ́ tèlé tó wà. sábà tí wọ́n ti tíra yìí àǹtọ̀rí kẹsàn kọ́nà tó gbà wá ọ̀pọ̀lọpọ̀ náà olùmọ̀ ike tá a pẹ̀ a lè fi tẹ̀lé nítorí pé ìgbà kan wọn gbà wá mùsàlẹ̀ ìgbà kan mọ̀ kọ́tẹ̀ àn ìgbà kan ìgbà kan gbogbo àlékún wa bẹ́ẹ̀ walakin al-imam ibn abdul barr rahimahullahu ta'ala wọn ni shuhratuhu tughni an al-bahth an isnadihi wọn ni gbígbajúmọ̀ tó gbajúmọ̀ ó ti tó. ọ̀rọ̀ wa lọ́rọ̀ tayọ ká máa wá wádìí ọ̀nà wò lọ́gbà wa. torí ẹlẹ́sìn gbọ́sí mama ahmed sọ pé láṣàkà anna rasulallahi wa sallam kẹtẹdẹ kò sí tàbí ṣùgbọ́n bá nàbí lọ́kọ́. ìyẹn ní gbogbo nǹkan ní bùkátà ká máa wá fún gbà mí. nígbà bá ti tó gbà yìí kò ní ìdí ká máa wá wọ́n aṣọ kó ta lọ sọ fún ọ kó nà gbọ́dọ̀ lọ́dọ̀ ta ni kó ta ló jẹ kọ́kọ́ sọ ẹ àpá ah, ah, ah, ẹ wo sọmọ o sọ̀rọ̀ sọmọ bàbá yìí tó eléyìí ẹni náà tó bá rò fẹ́ sọ gbígbí gbajúmọ̀ rẹ̀ ó lágbára tayọ ká máa wá ìgbónágbà wà lọ. tọ́ wọ́n mi náà kitabuhu ila bani Zuhair nínú rẹ̀ níwé dáná bí tún kọ sáwọn ọmọ Zuhair. ومنها كتابه الذي كان عند عمر عند عمر بن الخطاب في نصب الزكاة وغيرها من رأي في نصب الزكاة أني ويتا النبي صلى الله عليه وسلم توقع تم عمر رضي الله عنه نقع نصب الزكاة أو النصاب نصاب نصاب هو كوكا يتاني من هو كوكا دافي الزكاة ètò ìmẹ̀lọ́dọ̀ ọmọ àtàwọn àwé mi. eléyìí túmọ̀ sí lẹ́sẹ̀ anábì sallallahu alaihi wasallam wọn ní àwọn àwé tí títí ń bẹ lọ́dọ̀ apá kan nínú àwọn sàábì lọ́dọ̀ apá kan nínú àwọn sàábì ò túmọ̀ sí sí àwọn ti pé ọkọ̀ fún Abubakar ọkọ̀ ẹ̀dá rẹ̀ fún Anas ibn Malik radiyallahu gbogbo èèyàn máa ń pa rẹ̀ tó eléyìí túmọ̀ sí pé anábìyà sallallahu alaihi wa sallam wọn ò gbé nǹkan kan pamọ́ sẹ́nìkan gbogbo tọ́lọ́ bá fi ran wọn ni wọ́n ṣe àlàyé rẹ̀ lẹ́yìn rẹ̀ afáfẹ́ wa sàlàyé fún wa bí kutubihi wa rusulihi sallallahu alaihi wa sallam ila al-muluk àwọn òwe dáná mi kọ́ àwọn àránṣẹ́ tó àwọn àwé tọkọ àwọn lẹ́tà tọkọ àtàwọn àrẹ́ńsẹ́ tó gbé dìde táwọn lọ́balọ́ba ẹjọ́ ẹja kẹ́kọ̀ọ́ gidi lára níta ń sọ káka máa ma gbọ́ nígbà tá à ń kàn gbọ́ tà ẹ̀kọ́ pọ̀ mbẹ́. àwọn òwe tá a nàbì sọ̀rọ̀ bá àṣẹ là ń kọ́ àwọn lẹ́tà tọkọ gbogbo ẹ̀ nìta sọ nínú àwọn òwe jọkọ nítorí pé àwa ti mà àti sọ hù níwá àti rí tí ti dákẹ́ kí bẹ́ẹ̀ ẹ̀kọ́ gbogbo àwọn òwe jọkọ yìí wọ́n kó wọn jọ ẹ̀kọ́ ńláńlá jáde ń bẹ náà nínú gbèsè ayé wa ọlọ́dọ̀ ọmọ lẹ́nu ìgbà tó náà ti pọ́nmọ̀ òwe kọ́. ọlọ́run lọ máa yí tó ṣe pé bọ́yọ̀ ọbẹ̀ yẹn kọ́ lẹ́nu ìgbà tí wọn náà máa pa gbogbo táwọn náà kọ ó ṣe display ẹni bá display kọ́ náwọ́. ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà tá à ń kọ máa display àwọn tó wà ní olè má sì ti Ajaja àwọn òwe tọkùnrin máa kọ àbí kọ sí ọmọkùnrin àwọn òbí lẹ́yìn ìṣẹ̀tọ́ ọ̀rọ̀ jù. ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe yìí ọ̀rọ̀ sọkúsọ máa kúnnu wọn. àwọn ọ̀rọ̀ tó ti pé kò ní í wọ ẹni tó kọ́ pé kó méjì mí ò yí yàtọ̀ sójú tó ń kọ́ sí. kò ní í wù láti jẹ́ kékeré ọgbọ́n yàtọ̀ ń bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa ń gbé ẹ rẹsítíríkì ẹ lórí lágbájá ṣé ìwé eré lẹ́sẹ̀ pàápàá ìgbà tí ìwé ti ń sá ń kọ gba ọ̀nà ẹ̀rọ alágbèéká ewúrí ti ní ti mẹ́sẹ́gì ti máa ń wọlé ṣé láà bínú sí i kíkọ́ rẹ̀ wo gbáǹsẹ̀ sí wa kọ́ yẹ̀ wò kó sí mẹ́sẹ̀gì kọ́mọ ayẹ̀ wò lọ́kọ̀ọ̀kan kọ́mọ ayẹ̀ wò lọ́kọ̀ọ̀kan gbogbo alábàárà ma a ẹnu mi ò ti fara ya ti gbiná jẹ ti kí ni ṣe dáadáa ní sáwà dáadáa kújọ mẹ́ta kí wọn á ní burú nù ẹ̀rọ kékeré irú rẹ lọ́wọ́ àmẹ́. tọ́ ìdáwà náà jẹ́ni tó ṣe gbogbo lẹ́tà kan kọ sí wa rí láyé akópamọ́. náà ti kọ sáwọn èèyàn alẹ́ dà rẹ̀ síbẹ̀ láàrin. ẹ̀rọ kékeré ti kọ́ ó ti ẹni tá a kọ̀wé bá wá ní kọ́. tọ́wọ́n kótó wá pọ̀ lẹ́dà ó lè pé ọ̀dà ìṣọ̀lẹ̀ ẹ̀dá pàdé lọ́la ó lè mú ẹ̀dá àwé wọn pé ẹni mọ̀ sọ mọ̀ sọ báyìí mi ò sọ bẹ́ẹ̀ subhanallah kí ló dé táwa náà mọ̀ kíp rẹ́kọ̀d ọ̀tọ̀ mọ̀ kíp rẹ́kọ̀d ẹni tó bá sọ̀rọ̀ fún láyé gba lẹ́tà tẹ̀wọ̀n kó léwu ju ọ̀rọ̀ ẹnu sọ ó rọrùn púpọ̀ láti sọ pé ìsọmọ pàápàá tí yẹn bá jókòó rọ tí ò ní bẹ̀rù ọlọ. ṣùgbọ́n ìtàn kọ sílẹ̀ àá báwo ló ṣe rí bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ lè yàn ọ̀rọ̀ bá tiẹ̀ táìpù ẹ̀ pẹ̀lú kọ̀ǹpútà táìpù kínní kan ẹ̀rọ bá lóburú ẹ̀yin lẹ́ẹ̀tẹ̀ títa ẹ̀kọ́ nǹkan máa jẹ́ tọwọ́ yín. ìyẹn tó kọ́ lẹ́tà sí nìsín irúbi agbọ́dọ̀ máa lẹ́dà wọn wá. wọ́n kọ lẹ́tà tí ó sọ fún pétọ̀ ẹ lákùn sí lẹ́tà ẹ bá ti tẹ̀yìn lọ́wọ́ máa fẹ́ pé ẹ̀tọ́ mi tó wà lọ́dọ̀ yín kẹ́ ẹ gbìyànjú láti tètè dá padà fún mi torí pé mi náà tó ká dà rẹ̀ ọ̀rọ̀ ọmọlúwàbí lọ sọ sí. tó máa dọ́dọ̀ àwọn èèyàn pé yọ wá di lẹ́tà rẹ̀ mú lódindi onídùú yóò di mú lódindi nínú ẹnbúlò ẹ wo lọ́tọ́kọ́sí nìyẹn ń sọ fún mi bẹ́ẹ̀ pé tí n bá dá ẹ̀ tó ń padà títí ọ̀la màá gbà. sẹ́nu kí ẹ̀yin yorùbá lẹ́wọ̀ tí ẹ̀ bá sọ bẹ́ẹ̀ yàn ní pé sáwó lẹ́tà abẹ́ sọ bẹ́ẹ̀ àtẹ́lẹ̀ náà ẹni jẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ sún jẹ́ tó ń dàtú fi kú para gbogbo ẹsẹ̀ dédé àbí ẹsẹ̀ dédé lẹ́nu rẹ̀ lọ́sọ̀ bá ọ̀ àtùkọ̀ àbùkù rẹ̀ wá tó. ìwọ ò ní pé ẹ sáwó lẹ́tà ń jẹ́ ẹkùnfẹ́ sí kùnbìnrin bẹ́ẹ̀ tẹtẹbẹyẹnu tẹtẹbẹyẹnu ò ti dọdọ sí wọn ń jẹ àkúnyẹ wọn wà máa sọlé wọn máa sọlé wọn dùnbù rẹ láàyè wọn kún wọn sun wọn kún tọrọ bá wa dàrú pin ẹnìkan bá ní gbogbo mi

torí ẹ̀ ló sì jẹ́ pé tí ẹ̀ gbogbo leta kan kọ sí ẹ̀ láyé ọgbọ́dọ̀ wà gbogbo leta kan kọ sí mi gbà tí ń báyìí gbogbo lẹ́tà gbà tí wọ́n ń lò báyìí gbogbo kan kọ ọmọ báyìí ṣe rí èèyàn ṣe rí òye ọ nísìnyí wà ní ìlú wa ó lójú èèyàn ti ìdí tíyà ó rí i pé àkókò man àkókò fi ṣe dà ọmọ ìyá rẹ̀ lẹni tó dúró tì ọ́ nígbà ìṣòro àwọn tó kọ lẹ́tà tí wọ́n gba kàtìgórì a nù àwọn olólùfẹ́ lódodo ẹ pẹ̀lẹ́ ṣé ẹ̀kọ́ lọ déédéé ọlọ́run bọ́ ràn yín lọ́wọ́ o ẹ̀kọ́ tún mẹ́kọ́ o ẹ̀kọ́ lẹ lọ kọ́ mẹ́ wọ́n nílùú ilé o ìwọ́n ní sáǹbà anájà làá o ariwo ọjà o rántí ọmọ ẹni ó dé o sọ irú àwọn lẹ́tà tó ọmọ rí mu ìgbà tí wọn náà wà láwùjọ so gbogbo yẹn wọn wọn máa ti wáàdì fún ọ wọn máa ẹ ẹ ti sùúrù yọ padà dáhùn tòbúrú àwọn akó mbẹ òkó mbẹ lórí Thailand owó Thailand so gbogbo yẹn wọn wọ pé ẹ. wá ní ìsìn yóò di special. ẹ dákun ní Thailand mẹ́rin àwọn tẹlifíṣàn kan wà tó ń sin bẹ́ẹ̀ tó yẹ pé twenty four colours ló máa mú jáde in a second. irú rẹ̀ jẹ́ bá ra wa. ó ti rí pé kátígórì bíìlù nínú àwọn lẹ́tà. torí pé ní àwọn òwò pé tó ti lówó bá àbí àbúrúkú ló ń jẹ ká ní Thailand mẹ́rin àwọn lẹ́tà orí ti mi ni ọmọ wa. ọmọ àrí torí àwọn tí ń kọ lẹ́tà aṣọ lákòókò àwọn tó lè rìpítì ẹ̀ wọ́n tún máa gbé tọ̀ òun náà tẹ́ wà ọlọ́run pẹ̀lú yín o àwọn ètò nílá ta ẹni ẹran bá yín o ọlọ́run níjẹ́ ti o àlàfí àdáni tí wọ́n máa jẹ àwọn kọ́pítàrì ti àwọn náà wọn pe tẹlifíṣàn kan ọ̀kan tó ẹgbẹ́ tó máa hàn ẹ kò ní para kan kiri kò ní ṣe bí ọkà dúró báyìí náà ni gbogbo eléyà ni wọn máa kọjọ tó tó máa kíp rẹpọt wàá rí àwọn onímọ̀ máa sọ pé lẹ́wà lé o torí eh, mi ò ní fẹ́ kẹ́ ẹ disappoint mi òkú wọn lẹ́sẹ̀ ó sì ní òun ní fẹ́ kó disappoint òun kò dúró. ẹ máa tún gbọ́ pé láti bẹ̀rẹ̀ Chicago ah, ẹnìkan sọ pé inshallah eh, ẹ má gbàgbé pé ẹ̀sàdé òkú ẹ̀ bá ń kọ́lé. ẹ̀sàdé òkú ìmọ̀ kọ́lé báwo. Ah, ẹ gbàgbé ni ẹ gbàgbé ni bọ̀dá tó ibẹ̀ ni wàá lò ó ti bẹ̀rẹ̀.

sẹ́nu ìbú ni ọ. bẹ́ẹ̀ làwọn èèyàn rí subhanallah ìwàwí. torí ẹ̀ tí èèyàn máa ń keep record wàlẹ́ èèyàn gbà púpọ̀ gbogbo lẹ́tà àkàkọ́sọ aláyé ń bẹ̀ gbogbo ẹ̀ sì ní ó ní class ké lẹ́bù ìbáyìí lẹ́bù ìbáyìí ntí lẹ́bù yìí bí ni ntí lẹ́bù yìí náà bí ni àbí èyí wa kọ́ wá sẹ́ni tí ó sẹ́kù àfẹ́tọ́ bá fẹ́ràn rẹ torí tọ́lọ̀ àwọn ọ̀rẹ́ àǹfààní gbogbo wọn atẹ́gùn ló gbé wa yóò gbé wọn lọ. torí ẹ àwọn òwe dáná ti kọ tí wọn bá keep record bó làwọn ti fẹ́ rí àwọn ẹ̀kọ́ dáàrí kọ́nu rẹ̀ bó làwọn ti mà wọ́lá àlè mà torí ẹ àwọn akẹ́kẹ́ bí ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ká máa kẹ́kọ̀ọ́ láàrin lẹ́yìn ànábì ọ̀kọ̀wé i love you sẹ́nì kankan ah gbogbo àwọn yahoo ta sọ lẹ́tà mi lò lọ́kọ̀ tí wọ́n rẹ́ sọ̀rọ̀ pé wọ́n ní ti gbogbo lẹ́tà rẹ̀ i love you i can die because of you kọ̀ọ̀rọ̀ kódò you are the only cockroach in my ẹni kan mẹ́rin ányá inú inú ti máa dùn ọ́ láyá inú ti ẹ̀ náà ń dùn bàǹkẹ́jẹ́ bàǹkẹ́jẹ́ ilé ìyá fi tí wọ́n ń kọ́ kò sí gbé hàn ẹ wo àwọn lẹ́tà tá a máa kà yí báyìí ànábì fi ń pe àwọn èèyàn tẹ̀sí Islam ẹ dákun sáà náà ti kọ́ ọ́rọ́ ẹ̀ àtọ́kọ́ abẹ́ propagate Islam propagation wa ní ìdíkà pọ̀ nǹkan tani kọ́tù rẹ̀ dáa tani handwriting rẹ̀ dáa tó beautiful kankọ́rọ̀ ayẹra sẹ́yìn ah broda alágbádá arígbẹ́ máa dùn ẹ́ gbẹ́ náà bíi ìdílé nǹkan fífà mọ̀ máa kọ́ sí fífà máa kọ́ sára sọ. ẹ̀rí kan mẹ́ kí ni pépà kí la sọ ìwé gbogbo àbí ẹsẹ̀ wò àlàyé ànẹ́bí wọ́n kọ̀wé sára sọ àbí wọn kọ́ àwọn náà ti fi ń polongo ọjà àní ẹ sára sọ náà ò pépà mọ̀ máa kọ́ sọ ọ torí máa ń tírèsì àwọn ta lọ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́ bá bá àwọn ará mu ṣé àwọn àtẹ̀sí àmì àwọn àtẹ̀sí àwọn èèyàn wà tó lè dọ́dọ̀ wọn láyé yìí tó ti jẹ́ pé tó èkú ò lè súnmọ́ bí tí wọ́n wà ṣùgbọ́n lẹ́tà rẹ lè tàn án lọ bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ wàhálà òye níbi olórí orílẹ̀-èdè yìí ó lè jẹ́ pé tó èkú tó máa jẹ́ pé náà níbẹ̀ lórí tí o fi kú olùmọ́ni débi tó wà láéláé ìwọ́n lẹ́tà rẹ ọlọ́ba àbí òní lọ́ba wàhálà yọ lọ́ba Facebook ẹ lè kọ́ lẹ́tà sí i pé asilim ya goodluck tẹsilam tí wọn goodluck gba ẹsìn islam tó lè bá alálàáfíà torí rìsálà wàlá rìsálà ńlá ni lẹ́tà ńlá ni bẹ́ẹ̀ lànàbì máa ń fi lẹ́tà rẹ̀ sẹ́yìn. ike wọ eh, Obama asilim tẹsilam bẹ́ẹ̀ lànàbì fi ránṣẹ́ obìnrin ránṣẹ́ tó bá Róòmù bí Amẹ́ríkà ti sìn obìnrin ránṣẹ́ tó bá Fáríkà bí Rọ́ṣíà ti sìn wọ́n ti sọ fún ọ pé asilimu tàṣìlámù ẹ wàá rí reactions torí kí ọlọ́mọ expect pé gbogbo ẹni tó bá kọ lẹ́tà sí ní ọ̀tẹ̀ wọ́n gbà ayé yìí easy kọjá àti tẹ́lẹ̀ ọlọ́ngbọ̀n bíkọ́ tẹ́lẹ̀ ó nídìí ẹni tó mú lọ lónìí láti san stamp sanwó stamp ó nídìí láti máa po box ẹni àbí pmw ẹni àbí mb ẹni tó fẹ́ kọ lẹ́tà sí ó nídìí gbogbo ẹ̀ lónìí láti kókó rẹ̀ síbẹ̀ tó bá pọ́pùlà yọ lọ tẹ̀ lọ́wọ́ níbi kíbi láyé láti dá o yọ lọ gbà tó tó sì wọ́n láti pàdírẹ́sì tiẹ̀ sí wọ́n fi hàn ọkọ̀ gbà torí de eléyìí báyìí kò sí wàhálà èdè káwọn náà láyà kápẹ́ àwọn èèyàn tẹ́sí Islam mídíà nínú mídíà náà ni pósítà lè báyìí post office nínú mídíà ni because lẹ́tà tó bá fi ránṣẹ́ wàhálà ìgbà míì ó ṣe nà sí àfúnyàn ju ẹni tí ọ̀lọ́ bá kọ̀rọ̀ gan lọ. because kò mọ ọwọ́ tó ọkọ́ àmọ́ yóò kà ń tọ́ ọkọ fún un. ọwọ́ á lápá lára rẹ̀ ń rí wa fisikali lọ tí ó sì yí padà pátápátá. torí délé ẹja gbìyànjú gbìyànjú kọ̀ọ̀kan open letter open letter ń gbà politics ike lókun lẹ tàbí ọkọ tí lágbájá nì torí káwọn èèyàn lè pàtẹ́wọ́ fún ọ pé kí ni àníkọ́lọ́ ọgbà tó ń sè tọba kọlu rẹ tó fi fi àwọn èèyàn sẹ́sìn Islam wàhálà ìwọ ní sẹ́tì òsè nínú èèyàn ẹgbẹ̀rún èèyàn sábà lè ti torí rẹ̀ gba Islam jọ́dẹ̀ pé wọ́n ló fi sábàbí tó fi bẹ̀rẹ̀ sí ṣèwádìí gba Islam ara dáná bíi fi kọ́ wa nù táwọn òsè mọ́ lónìí àwọn èèyàn pé èèyàn sẹ́sìn Islam ẹ̀rù gbogbo dáwà dáwà dáǹtẹ̀ ṣe bí mùsùlùmí náà là ń bá sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni mùsùlùmí tó fẹ́ sọnù má sọnù mùsùlùmí tó ti ń tẹ̀ lọ́nà má kọ̀nà alẹ́ kiri yóò tí ò tí wàá gbẹ̀sìn kọ́ bàbá ló sà tí ò tí kò sá lẹ̀ kọ́ bàbá lóró tí ò fòrò lẹ̀ kọ́ bàbá sàbó tí ò fi sàbó lẹ̀ kọ́ ọmọ eléégún tí ò fi eégún lẹ̀ kọ́ gbogbo àwọn eléyìí tara fi wọ́n lẹ̀ fún ẹ̀ẹ́dì wọ́n lọ́kùn dínú subhanallah ẹja gbìyànjú dẹ̀ mọ́ sọ̀rọ̀ pé tó máa fọ àwọn bàbá ńlá àti wálẹ̀ ó sì ṣe káwọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹnìkan lọ́nà pẹ̀lú èdè wọn títí títí tí wọ́n fi gba àwọn náà ń kọ́ kí náà ẹ̀dá àtàrà sọ̀rọ̀ lọ́wọ́ àṣìṣẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àṣìṣẹ́lẹ̀ lẹ́yìn padà dé láti ẹ̀yìn tó jẹ́ ọdún ọdún kẹjọ lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ àṣìṣẹ́lẹ̀ lẹ́yìn tó ti sọ̀rọ̀ àwọn ọba wọn kọ lẹ́tà sí wọn nítorí annasu ala dini mulukihim ẹ̀sìn tọ́ba àlùkàmá sí làwọn aráàlú ó ṣe o tí olórí bá sì yí ẹ̀sìn padà ó súnmọ́ kí gbogbo aráàlú náà ó yí ẹ̀sìn padà sí ìtẹ̀sí. torí di eléyìí báyìí wọ́n kọ lẹ́tà sí gbogbo àwọn ọba yìí wa arsala ilayhim rusulahu wọ́n sì rán ìran àwọn àrẹ́ńtẹ́ wọn sí wọn wọ́n rán àwọn àrẹ́ńtẹ́ sí wọn á àwọn àrẹ́ńtẹ́ ọlọ́wọ́ kò ṣe dáadáa fún wọn ọlọ́wọ́ kò yọ́nú sí wọn wọ́n láyà wọ́n ní àyà kò mú lẹ́tà bàbá bush nìsín àbí obama gẹ́gẹ́ aslim tesla aslim lásán kò túmọ̀ sí fọ́ láyà tesla tọ́ba ti lé lọ fi jíṣẹ́ kò túmọ̀ sí fọ́ láyà ẹnu tó máa rẹ̀ aslim gba islam daslam ọ̀la ah sọ̀rọ̀ kejì ọgọ́gọ́ ah what do you mean by the way agbọ́ aslim gba islam màá máa ronú pa rẹ̀ àmọ́ daslam ọ̀la òkè ohun ọ̀fẹ́ là ẹ̀mú ẹ̀sùn ẹ̀dẹ́ sẹ́wọ̀n pé nǹkan dénú torí lẹ́tà tí wọ́n lọ fi títẹ̀ wọn kì í ṣe pé ókè kò wúlò ẹ̀ máa jà ká ẹ̀ máa mú kọ́ sí la aslim islam gba islam wàhálà wọ́n wá tún sọba lásán àwọn ọba tó ti pé àwọn làtíwájú di ẹsẹ̀ kékeré ni gbogbo àwọn ọba àwọn làtíwájú fáwọn èèyàn wọn di ẹsẹ̀ kékeré bí kọlọ fún bàbá sàn gbóhùn pé aslim islam bàbá lóòsà aslim islam Tesla, lẹ́sù aslim islam. láyé ìsìn ààrẹ ni tó lọ fìdí sẹ but majority àwọn dáàrí wọn làwọn sọ sí ẹnu ọ̀nà rẹ ni àwọn túlẹ̀ lórí kékeré kan mẹ́rin kékeré kan gbogbo ara ló ẹ̀ ṣùgbọ́n ẹ máa gbọ́ bá wọn tàbí ìdíje wọ́n ti wé ránṣẹ́ sí mẹ́ríkì róòmù torí róòmù nígbà yẹn Roman Empire. síbẹ̀ yìí náà ń gbọ́ ọkọ wọn àwọn Roman Empire àwọn ni wọ́n gba ẹ̀sìn ọmọlẹ́yìn Paul tí wọ́n wá tàn ká tí wọ́n tàn lónìí àwọn ni di tó di lónìí nínú oríṣiríṣi tó kónú torí kí gbogbo ọmọ ń lọ sọ́ọ̀sì àti bàbá ń lọ sọ́ọ̀sì àti ìyá tí wọ́n fabricate ẹ̀ tó fi wá di tó dì lónìí àìmọye ìpàdé wọn mọ̀ sí láwọn rúùmù yẹn nígbà gba ìsìn yìí àwọn ni ti pàdé ńgbà kan pé kí làwọn mọ̀ pé Jésù kò sí lápọ̀lẹ̀ ńgbà tó yá tún ti pàdé kí làwọn mọ̀ pé yá rẹ̀ gbogbo yẹn. tẹ́sí ṣe gbogbo pàdé ti bí báyìí pàdé ti bí báyìí pàdé ti bí báyìí tí gbogbo ẹ̀fọ́ wa já sí ń tọ́já sí lónìí. lórí wọn á ti pàdé kíkẹ́ gbọ́ àgbàmù Islam famsa ẹ̀ dáhùn kò sí pàdé àgbàmù Imam zita ìlú wo wọn ti ti pàdé ẹ̀ ìgbẹ́ rúkúnù lè sáni rúkúnù ìgbẹ́ wọn ti ti pàdé ẹ̀ pé kí ni. torí pẹ̀sìn wa wọ́n máa ń ti kọ́ ànil hawa in huwa illa wahyu yuha ìtọ̀rọ̀ fẹ́nu ìtọ̀rọ̀ fẹ́nu ránṣẹ́ sáà nàbì ni sallallahu alaihi wa sallam. tọ́ faqila gbàdá nàbí fi ránṣẹ́ lọ́ba rome wọn sọ fún nàbí pé innahum la yaqra'una kitaban illa idha kana maktuma. àwọn rome mú ika lẹ́tà tó máa kọ sí wọn o tí ọba ti lóńtẹ̀ nítorí pé tí ọba ti lóńtẹ̀ ó túmọ̀ sí pé lẹ́tà yẹn ọwọ́ from nowhere tó wọ́n gbọ́dọ̀ jàn. tó yẹn tó sọ fún anabi mọ anabi tí èsì sàlágídí bíi tiẹ̀ ẹ bá yẹ pé wọn ní nìsín ọwọ́ ajá anabi wọn á ní sọ ẹ anabi o lẹ́tà tẹ̀lé kọ yìí bẹ́ẹ̀ bá jẹun ló ń tẹ̀ wọn ní ká fún un pé a ẹ kọ́ síbẹ̀ pé mi ò jíṣẹ́ mọ́kọ́ <laughs> wò síbẹ̀ ànábì máa gbọ́ mọ́ràn ànábì wò ìsàlá gidi sọ̀rọ̀ bá ìgbọ́ mọ́ràn jẹ́ ló ti fi ló ti fi da gbogbo ilé ayé rẹ̀ rú báyìí. ó ti ṣe nǹkan ó ti wá gbogbo rọ́ọ̀fù tán ó tún ti kọ́ ọmọ kó ní bàbá kan ó tún ti kọ́ ọmọ kó ọlẹ́nìkan tó tẹ́kù lẹ́gbàá. torí ẹ̀ wọ́n sọ fún ànábì bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa rí wa eléyìí mú kánú ju sọ̀rọ̀ àlè wa yóò sẹ́lẹ̀ kó ní kí wọ́n bò ń ṣe òrùka kan èyí tí wọ́n fi fàdákà ṣe sílva sábàbí tí ànábì fi ní òrùka nù. àà a ní tí wọ́n bá jẹ ló ń tẹ̀ kí wọ́n á lò òrùka òrùkọ yín tó ń tẹ̀ ní òrùka wọ́n ní tí ẹ̀ bá jẹ lẹ́tà yín ló ń tẹ̀ àwọn ẹni tẹ́ fẹ́ máa kọ̀wé sí ìròyìn kà fún un ànábì wa ni kí wọ́n bùn sí òrùka fàdákà sílvà òrùka náà ní sáàmù òrùka náà tó látàyè tẹ́lẹ̀ òrùka ní sáàmù iná ló ti pè ní khatam khatimuha khatman sáàmù lẹ́tà yẹn òrùka sì ní jẹ́ bẹ́ẹ̀ kúmọ́lédè làbáwa látàyè tẹ́lẹ̀ òrùka náà fi ń tẹ́lẹ̀ dáa. wọ́n gbẹ̀ǹtẹ̀ ẹ bá fẹ́ sí ara òrùka yẹn lọ́nà tó ti fi tẹ ẹ bá ti fi tàdá àti tẹ fi ń kìsí tẹ bá tẹ nǹkan nǹkan yẹn ní kótó di tàn kótó di tàn ni wọ́n máa fi ṣe tàn ó sì di sí àti fún àwọn akọ́jú ìlú rọ́bà tàn níbi tẹ́ ti lọ wájú nù sẹ́nu káwọn akọ́jú ti wá àká wọn fún àkọ́wọn lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ náà ìtàkùn wo la gbọ́jú nàìjíríà ọba jẹ́ àwọn iṣẹ́ ẹ̀ka fún àwọn olójúkẹ́ ẹ̀ka wọn fún òṣùwọ́n àwọn akọ́jú tó yẹ pé ẹlòmíì ti di pòfẹ́sọ̀ wọ́n kọ̀wé wọ́n ti gbogbo ẹ̀ sẹ́nu kọ́ lè parọ́ rẹ̀ mọ́kò lọ́kọ́ wọ́n lè dínkù wọ́n lè dínkù tó wọ́n kà sí létí wọ́n àti wọ́n kà tó bá rí ike yẹ ní tó ń pè ní wọn kọ yùn yọ wọn ìgbébo làyè sẹ́kù sínú ìwé tó bá ti fọwọ́ rẹ̀ sí yọ wọn mú òrùka rẹ̀ òrùka tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbé orúkọ rẹ̀ sí lára so lọ́nà tó ti pé ìdérí rẹ̀ tó bá ti dá wọn tó padì níbi ọkà sórí ní wọn kọ yùn so yọ wọn yọ òrùka lọ yọ wọn fi lẹ ibi tó láyè kù sí yùn so yọ wọn jẹ máa so wọn ti kọ́ sára òrùka náà di ẹni àtúnṣe tó máa ṣe lórí ìwé yìí lẹ́yìn tí táàpù ti lórí rẹ̀ dé táwọn làwọn kọ́. ṣe eléyìí ń bẹ lónìí. sànẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n máa ṣe òrùka fún wa. òrùka yìí wọ́n ti látara fàdákà. sọ̀rọ̀ kí lọ́síwájú ti dá yìí ti pẹ́. àwọn ìdáwà adébá la adébá kì í sì sí ilé yẹn tó lajú. wọ́n ló fi ṣàárẹ̀ yìí ثلاثة أبطر wọ́n ya wọ́n gbẹ́ ọ̀rọ̀ sára rẹ̀ lára lórí ti ìlà mẹ́ta ìlà mẹ́ta lára òrùka yẹn ni wọ́n gbẹ́ ọ̀rọ̀ tí ń bọ̀ yìí sí. sẹ́nu ká fẹ́ máa Muhammadun لازم إيه؟ العلامة الفهامة حبل الأمة العالم المطمطم الكيميكا تقول تقول أسماء مملكة في غير موضعها كالهر يحكي انتفاخا صولة الأسد ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ ọkọ tí ò ní ìtumọ̀ lónìí máa pera wọn ní tí wọ́n jẹ́ ó dàbí ológbò ni tó náà máa ń wú bẹ́ẹ̀ máa ń tètè kìnìún kó ọ̀nà kìnìún wà lọ kìnìún kìnìún ẹ̀ gbá kú mọ̀ lórí. ṣùgbọ́n ìlànà yẹn máa ń ti láyé ìsìn anabi ọsọlọlọ àdìwà ni ẹ sábà ti ta à ó láti àkàn kókó wá sí ẹ òkè láyé sí fún oníkókó láti sí gbẹgbẹ kan pòfẹsọ لا كل هذا النبي صلى الله عليه وسلم محمد يصفون sílẹ̀ ìlà alákọ̀ọ́kọ́ ìlà kejì rasul ìránṣẹ́ ìlà kẹta Allah ìránṣẹ́ ọlọ́ tòtòmátò akọ̀wé wọn lẹ̀ mọ́ lónìí a ní sáǹpù rẹ̀ bí òrùka ànábì sọ̀rọ̀ àtọ́lẹ̀ náà kò sí kí China ò dé ká àwọn China wọ́n ti sínú shining glass sọ́ńdà rialé ní Saudi rialé rial méjì láti eighty naira ìgbé ọtúmọ nàbí sọlọ àdìsọlọ stamp ànábì ìgbòsèrè ni subhanallah ọwọ àlọdọ wa lè pé Muhammad rasul. àwọ̀ tòlùkọ́ tí wọ́n rí sáǹpù rẹ̀ wọ́n á dé torí di eléyìí bí ti sẹ́nu sára òrùka anábì sallallahu alaihi wa sallam anábì wọn fi ń jan lẹ́tà àwọn tó máa kọ sáwọn tọdún keje ẹ̀yìn hijira anábì wa sallallahu alaihi wa sallam wọ́n máa gbé èèyàn mẹ́fà ni wọ́n gbé dìde pẹ̀lú ìwé pé lọ fi jíṣẹ́ fáwọn lọ́balọ́ba. akọ́kọ́ nínú wọn òní Amr ibn Umayya ad anábìrin sí an-Najashi máa fi sí Najashi wà níbo Habasha. orúkọ yìí wọ́n ní tuma ọ̀fùmáhà lédè lárúbáwá òun náà ní àfẹ́yà ẹ̀bùn ẹ̀bùn lórúkọ rẹ̀ ń jẹ́. ìgbà tí ìwé ìdọ́dọ̀ rẹ̀ ó ti àpọ́nlé ìwé ànábì sallallahu alaihi wa gba islam ó sì jẹ́rìí òdodo ó ń bẹ nínú àwọn tó nímọ̀ púpọ̀ lórí bíbélì. wọn náà nàbí sọ̀rọ̀ náà ní sẹ́lẹ̀ wọ́n ti kírun sí lára nígbà tó kú wọ́n kírun ránṣẹ́ sí lára láti Mẹ́dínà nítorí pé kò lè gbé ìsìláàmù rẹ̀ hàn sáwọn èèyàn rẹ̀ ó gbé ìsìláàmù rẹ̀ pamọ́ ànábì kírun ránṣẹ́ sí lára. tán bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó pọ̀ nínú àwọn òfin kan sọ nínú wọn ni olùmọ̀tàǹpẹ̀ ní àlùwákìlì àtàwọn míì ṣùgbọ́n Ibn al-Qayyim wọn ni kò rí bẹ́ẹ̀ kìí ṣe An-Najashi ìdàkọ́kọ́ tánàbí kọ̀wé ránṣẹ́ sí lọ́gbà ìlà. An-Najashi àkọ́kọ́ tí wọ́n kọ̀wé sí pé kọ́ gba Islam yìí kọ́ gba Islam. Òmíì ni yàtọ̀ síta lákòókò. Wọ́n lé léyìí. وهنا رتي ابن حزم Ibn بابا ابن حزم الظاهر ابن حزم إن هذا النجاشي الذي بعث إليه رسول الله صلى الله عليه وسلم عمرو بن أمية الضمري لم يسلم النجاشي ما كان عمرو سيكون إسلام النجاشي تايتون تايتوني يجي في فرعون فده ẹ̀rì káyísọ̀ tọ́jẹ́ táìtò kísọ̀ tọ́jẹ́ táìtò. wọ́n lẹ́ni àkọ́kọ́ náà gba islam. Ibn ní tí Ibn Hazm sọ tó islam sí pé ẹ gba islam níbi tí ti títí wọn bá gbé islam òun hàn aburú ńláńlá lè tẹ̀lé òsì tó burú nu kó gbé islam rẹ̀ pamọ́ kó dàmà sí náà kó ti tó àti kó ti ṣe yẹ ó sì rí pé òun kú àfi nígbà tó ń jẹ mùsùlùmí àwọn mùsùlùmí mùsùlùmí tó bá mọ̀ pé mùsùlùmí níbi kíbi tó bá wà láyé tó bá gbọ́ kó kú wọn kí òun ránṣẹ́ sí la nígbà tó ti dé láàrin àwọn èèyàn tó wà àwọn ọ̀mọ́ ní mùsùlùmí eléyìí ni à ń pè ní as-salatu àlẹ́ lọ́wọ́ ìbí kákìrún sókùn tí ò sí níwájú wa lára ọtọ́nà lópin ìgbà tó bá ṣe gbé òkú tó kú yẹn ó kú mùsùlùmí ó sì dá wa lójú pé ibi tó kú sí wọn ò kírun sí lára á kírun sí lára ń tẹ́ láti fi kíbi táwa bá wà yàtọ̀ sẹ́ni tó kú sáàrin àwọn mùsùlùmí tó sì dá wa lójú pé wọ́n kírun sí lára irun wo la tó fẹ́ máa kí sí lára ń tẹ́ rò wa èyí tó dọ́gba nínú òfin ṣẹ̀ríà kò ní í pé ẹni tó bá kú jìnnàjìnnà àbó kú síbì kan tí wọn ò ti kírun sí la á kírun sí la rántí bí ẹni tó kú sọ́gbà ẹ̀wọ̀n ó kú sọ́gbà ẹ̀wọ̀n wọ́n kà bá sọ̀kú wọn nù kírun kankan sí wọn lára á kírun sí la rántí torí wíwọ́n wọn tó wẹ̀wọ̀n tí wọ́n ti ti pé torí kọ́ ya kẹfẹ́ rí ti tì mọ́lé ọ̀sọ́ di kẹfẹ́ tó tó bá kú àwọn kírun sí lára ṣe tó bá dára lójú fún wọn kírun sí wọn lára bẹ́ẹ̀ ni wọ́n kírun sí ànàjàṣí yòó lára o. bákan náà anábì tí wọ́n bẹ́ẹ̀yà ọmọ khalifa alkalbi ti kaisar ọba rome ọba rome kaisar ọba rome ọba rome ti gbà orúkọ rẹ̀ ń jẹ́ ìrọ́pẹ̀lì. ó sì pinnu láti gba ìsìlá nígbà tó rí wẹ̀yìn. ó sì kú kọ́ gbà o ṣùgbọ́n apá kan náà àwọn èèyàn sọ gba ìsìlám Ibn al-Qayyim ní kò rí bẹ́ẹ̀ gba ìsìlám. ẹni àkọ́kọ́ gba ìsìlám An-Najashi ẹni èkejì ọ̀nà ni Qaisar ọba Rome ọ̀nà ńkọ́ kò tún gba ìsìlám síbẹ̀síbẹ̀ anábìyèsí torí rẹ̀ má tún abu hatim ibn hibban wọn gba ìgbà wọrọ wọn nù sọhíhì wọn láti ọdọ anas ibn malik radiyallahu anhu wọn àná bí sọlọ lọ́wọ́ àdìwọ̀ àbísọ́lẹ̀ wọn níta ní mú wèmí yìí lọ bá kaisar ọba alẹ́ rome onítọ̀ wọn wà lìjànà sẹ́yìn ó ṣe history ó ṣe dá padà mọ́.

yẹn pé mọ̀ ń nà sí kọ̀gbá lọ́wọ́ mi tó bá ti síbẹ̀ ọ wà ìjànà. subhanallah ẹ náà dábẹ́ orí wọn pé pọ̀ nítorí pé rísìkì lórí rísìkì lórí rísìkì lóbìnrin ọ̀dà tí wọ́n bá mú lọ tí wọ́n bá gbà lọ́wọ́ mi ní wà ìjànà ni àbí kọ́ dà kó ṣe pé kọ́ gbà ànábi sallallahu alaihi wasallam ni kọ́ dà kó ṣe pé kọ́ gbà ọwọ́ àti dídì pé kẹ́sọ̀rọ̀ ọ̀fẹ́ wá sí Jerusalem Baitul Maqdis torí gbogbo bẹ̀yẹn ara lẹ̀ Rome ní tẹ́lẹ̀ Egypt Libya gbogbo Algeria gbogbo Syria tó gbogbo àwọn eléyìí ilẹ̀ Rome ní ilẹ̀ Rome ní tẹ́lẹ̀ ọwọ́ ti dídí pé kẹ́sọ̀rù yẹn ó ń bọ̀ wá sí Baitul Maqdis wọ́n wá tẹ̀ fún kẹ́sọ̀rù yẹn ètò ìtẹ́ wọn ò gba kẹ́nikẹ́ni kó tẹ̀ àfọ̀hún. ẹni ara yẹn ti gbọ́ pé kẹ́sọ̀rọ̀ wà sí Baitul Maqdis àgbà Baitul wọn. ìtẹ́ tí wọn ò gba kẹ́lómi àti yẹn ọgbà ìwà wà lùjánà lọ́sọ̀ lẹ́tà sórí ẹ̀ ẹlòmíì ò ní jẹ́mẹ́lẹ̀ àpò òun tọ́ba rí iwájú yóò pọpọlọ rẹ̀ àbí òní pọpọlọ rẹ̀ pé a ewu leléyìí ẹ máa mú un. tọ́ ọ̀sọ̀wé sórí ìtẹ́ ó sì jìnnà ó rìn jìnnà síbẹ̀. nígbà tí pẹ́sọ̀rù débi tí ìwé yẹn wà ó mú talẹni tó mú wá àní sí nǹkan kan fún àní ṣàìdá fún o bí wọn ti sèlú láyé jọ agara tí security ọ̀sán tó ní sí. fọ́sọ̀ òfìrà rẹ̀ hàn ọkùnrin yẹn bá wá tàbí yẹn bá wá tàbí tó láyà lò. قال أواني فإذا قدمت فأتني تباني سواجه lọ́n o kọ́ wa bá mi. nígbà tọkùnrin yìí rìn síwájú ọlọ́ba kẹ́sọ̀. kẹ́sọ̀ wá pàṣẹ pé kó tilẹ̀kùn àfihàn òun. ọwọ́ pàṣẹ pé kéde. ìgbẹ́ kẹ́sọ̀ kọ́ni dábàá pé kẹ́sọ̀ ti tẹ̀lé Muhammadu ti gba wàtẹ́rẹ́kẹ́ tẹ̀bá àwọn róòm wọ́n ti gba wọ́n ti gba ẹ̀sìn nàṣọ́rọ̀ ọjọ́ ti pẹ́ igbó fẹsẹ̀ ọmọlẹ́yìn kọlù lẹ̀ wọ́n fẹsẹ̀ nàṣọ́rọ̀ alẹ̀ ẹ̀kéde bẹ́ẹ̀. فأقبل جنده وقد تفلحوا حتى أطافوا به báyìí làwọn ọmọkùnrin rẹ̀ wá tí kálukú sì kó nǹkan ìjà burúkú kíkà ni àìníjàmbá ọba tí ń tẹ ọba ń bàbá tí ń sọ̀rọ̀ tí ń ṣe é gún ọwọ́ ni aslamtu lillahi rabbil alamin bàbá bàbá lóòsà bàbá léegun bàbá sàkó bàbá lóró bàbá lẹ́bọ gbogbo wọn wà bẹ́ẹ̀ ni wá à kí wọ́n sọ bàbá rẹ òṣèlú ẹ̀ ọ̀tẹ̀ ẹ̀rọ kẹta wọn máa sọ fún un torí pé òṣò di àtẹ̀mẹ́rẹ̀ egun ó dìtà òrò ó dìtà gbogbo ó dìtàn àwọn òṣìṣẹ́ kó dìtàn wọ́n dúró lọ́sọ̀kùnrin náà kàmá sọ́kọ̀rọ̀ owó fàtàkùnrin náà tà wá a. òwò kèfèrí tẹ́lẹ̀ náà nìkẹ́ni tí ò ti kèfèrí náà kèfèrí kí lè bá dọ́dọ́ gbà ìwọ tó wá ń ṣe kèfèrí pẹ̀lú àwọn wa lọ gba Islam tí mo lọ fẹ́ gbé wọ̀. báyìí ní gbogbo wọn ni wọ́n dé faqala li rasuli rasulillahi sallallahu alaihi wa sallam ọwọ́ wọ́n sọ fún tàbí yẹn pàdé dárọ ẹnì ẹ̀họ́ wọn náà rí ní ìsìnkẹ́rù ń bà mí o àlẹ́ mamlẹ́kẹ̀tì lórí ìjọba mi ọwọ́ bá alágbá ìsìláàmù gbogbo wọn ti rọwá gbọ́kọ́ ọkàn pa olúwa rẹ̀ ní tó yọ ثم أمر مناديه فنادى tuntun wa pẹ́ ní ti ń kéde tún kéde oní farji'u fansarif oní ala inna Qaysara qad radiya ankum. وكيسر يونسين وإنما اختبركم وبيدني ولي لينظر كيف صبركم على دينكم أتم باولة بيرو باولة نسو سرورية tẹ̀sí tán láti fi ká pààrọ̀ ẹ̀sìn abẹ́ ẹ̀sìn tán láti kiri pé ẹ̀sìn tán láti compromise so therefore we remain as we are pé nàṣọ́ra náà ti láwọn lòdì àwọn òbí náà. bàrùjẹ́ òwò wọn sọ̀rífò ẹ máa lọ padà lé oṣù aláma ọwọ́ akọlẹ tata nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam ẹnìyẹ mùsùlùmù tí mo ti gba ìlà ẹni tó ṣe ẹni tó sọ pé islam ọgbà islam ta àkọ́kọ́ wínú akọlẹ tata nàbẹ kò ti gba islam wọ́n bá ilé yìí dáadáa ní yẹ ọwọ́ àfi àwọn owó góòlù òfin ránṣẹ́ sanabi sallallahu alaihi wa kẹ́dẹ̀bẹ̀ àdúgbò lọ ìrọ́lọ̀tọ̀ ọlọ́pàá ọgbà ìgbà anabi sọ bẹ́ẹ̀ ndé ibùdó kọyìm dúró lórí nù tó fi sọ wípé àwọn tó ń gba islam ọ̀rọ̀ wọn ṣe déédéé anabi ní rọlọtọ Ọlọ́run ọba pa lẹ́yìn ìsàbí muslim kìí mùsùlùmí. wọ́n wọ́n alẹ́ nasraniyya orí ẹ̀sìn ọmọlẹ́yìn bọ́ọ̀lù náà ló sì wà. so wọ́n kọ́ sẹ́mẹ̀tẹ̀ nàní anabi wa pín owó tó kó ránṣẹ́ òpin fáwọn èèyàn. Ibn Hibban ló gbà wá àwọn olùmọ̀ tí gbé síra ìdájọ́ wọn sọ ìkéde sí àlẹ́ wọn ọ̀nà tó gba ọkùnrin igi eléyìí túmọ̀ sí pé kéńtọ̀ yẹn kò gba Islam tó ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ nínú ẹ̀kọ́ yìí ò ní í pé èèyàn lè parọ́ kọ́ parọ́ ó sọ ni ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ kì í sọ nítorí ó tún fi hàn ike tí kèfèrí bá bùn wá lówó tí kèfèrí bá bùn wá lówó kò sí tó burú nù ká gbà tó bùn àti ìbá ti sèkàrà lógun ànábì ẹ̀bùn lógun ànábì kò burú nù kí ànábì ọgbà ìwọ náà gẹ́gẹ́ bí mùsùlùmí lónìí tí kèfèrí bá bùn ọ lówó kò burú kọ gbà lópin ìgbà tó bá ti jẹ́ pé òun àyíké ìdí ìbàjẹ́ tọ́hàn tó gbangba. ni ló ti rí owó yẹn bó tilẹ̀ jẹ́ pé ìwé ni ètò ìbàjẹ́ ní ọ̀nà tí kékeré ń gbà kówó jọ ìwé ni ọ̀jẹ́ dàmbà mi rìbá pèsè rìbá lọ́dọ̀ ọ̀daràn wọ́n ti gbọ́ tí pèsè àránù lọ́dọ̀ ọ̀daràn tó o túmọ̀ sí kékeré bá fún ọ lówó kò sí tó burú nínú kò gbà tó eléyìí lẹ́tà kejì bákan náà anábìsọ̀rọ̀ bá àlè rárá ọmọ àṣùdáàbà ẹ̀sẹ̀mí sí kíkọ́ tọ́jọba ilẹ̀ fáríkà orúkọ rẹ̀ ń jẹ́ abdulwiz ọmọ hormuz ọmọ anushirwan olójọba wọn nígbà yẹn tọ́mẹ́tìdákọ̀ kìtẹ́ẹ̀bẹ̀ nàbíyí sallallahu alaihi wa alihi wasallam gbígbà tó dára gbàwé ànábì ọ̀pá yà ni pé kìtà ni ọgbà kìnnì kó fi rí kíni bẹ́ẹ̀ lọ́wọ́ àti ẹ̀rọ afúnyàn garanti sẹ́rù àwọn tí ń gbénu sàárà náà máa bá wọn garanti security fún tání ọ̀fọ̀ àwẹ̀ ànábìyà صلى الله عليه وآله وسلم فقال النبي صلى الله عليه وآله وسلم اللهم مزق ملكه فمزق الله ملكه وملك قومه النبي واسق يقول الله با فايجو باريا ọlọ́run ti fa ìjọba rẹ̀ ya àtijọba àwọn èèyàn rẹ̀ wọ́n ti ìtàn títí dòní ìbáyìí ìbẹ́ máa ń tọ́tẹ̀lẹ̀ bí ìjọba wọn ti ṣe wó láyé rúmọ̀ táwọn mùsùlùmí gba gbogbo ìlú wọn pátá gbogbo àwọn fúrùs wọn gba ìlú wọn dọ́wọ́lá fàrísíyà ò sì dìde má kò ní dìde má jíjọ́ pé dàgbé àmọ́ ọlọ́run fa ìjọba wọn ọ̀fà ya tẹ́lẹ̀ láyé tẹ́ àwọn Rome àtàwọn Fárísà ṣùgbọ́n náà wọ́n bá fa ìjọba wọn ya pátápátá níbi táwọn fífa ìyá rẹ̀ ti ń ṣẹlẹ̀ bọ̀ ìnìgbà tán kò gbìn ìjọba. wọ́n sọ bá nàbì sọ̀rọ̀ àrùn sẹ́lẹ̀ nàbì ti ṣépè fún wa ẹ sì mà tí ìwọ bá ti dúró lòdòdò sẹ́nìkan bá ti ọ̀ tó bá ṣépè kò ní ìdìbò tó máa kánjú. o ti sẹ́ ìpè ọ̀dá náà sí koríko onídìbò ipò pẹtrólù yóò sẹ́ náà ni lópin ìgbà tí wọ́n kórè òdodo lọ bá wà o èyí kọ́ lọ́ba wa ti sọ fún wọn ràn ọ́ lọ kọ́là kọ́là kọ́ bá pẹ́. tọ́ alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ti ṣépè fún wa ìpè yóò sì sẹ́ náà ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ nínú pínpín sẹ́ẹ̀ èyí bí ọba bàjẹ́ náà ibìkan ní ti bẹ̀rẹ̀ tí ọba ti da ibìkan náà ní ti bẹ̀rẹ̀ èyí bàjẹ́ lẹ́ẹ̀kan náà èyí ti da lẹ́ẹ̀kan náà. wọn àtọ́fà nàbí sọ̀rọ̀ wá sí wọn pé àwọn afúrúsù obì wọn nà fi jọba dà yìí lọ́tẹ̀ yìí nàbí sọ̀rọ̀ wá sí wọn sọ pé má àfúlà àkọ́wọ́mún wọ́lọ́wọ́ òmùrọ̀hún ìmùrọ̀ àwọn kan ò ní sórí rẹ̀ láyé. àwọn kan ò sóríire rí nígbà tí wọ́n bá fobìnrin sí olórí wọn àwọn kan ò sóríire rí nígbà tí bá sí olórí wọn lẹ́yìn tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wẹ̀ tíráì wọn aláwọ̀ ilé wò torí wò gba má dáhùn. sí society kalẹ̀ bá ń ṣe náà ní student society ẹgbẹ́ obìnrin ṣe àmìíra ọkùnrin àti obìnrin kẹ wòwò ẹwọ tó máa tẹlẹ ẹ gbà kátó wá pé ẹ lẹ́wọ̀n kí ìyẹn bọ̀ nù àwọn akóhùn sórí ire rí láyé nígbà tí wọ́n bá ti fọ̀rọ̀ wọn ti sọ́dọ̀ obìnrin bọ̀ nù. pẹ̀lú àti ayé Umar ibn Khattab a ah, Umar ọkùnrin mẹ́ta radiyallahu anhu tàbí àgbà tó fi mú àwọn èèyàn yìí kan péré ètò tó kọ́ jẹ́ kúrúsù tó wọ́n jẹ́ kó fà á wọ́n jẹ́ kó fà á màjú iná ni wọ́n máa bọ̀ ayé Umar ìní gbogbo empire yẹn Persian empire ló dé three. Roman Empire ó di history subhanallah iná fà ló fi jẹ́ pé tó fi dòní àwọn fúrùsù yẹn àwọn Iran àwọn ṣíà yẹn tó ti fi wọ́n pera wọn ní mùsùlùmí wọn ò yé ṣépè fábùbákà àti roma àtúnisíra ìpè náà máa tẹ̀ fún un wọ́n ń àdúrà yẹn ní èpè yẹn ní dùrà òsànàmẹ́yìn kùrọ̀ yìí. èpè òòṣà kùrẹ́ẹ̀sì méjèèjì. ẹ wàá máa fi tẹ́sí máa ṣe pé táwọn bá lọ sí Mẹ̀dínà tó máa tún di tàrí àbúkọ́kà àtúmọ̀ ẹ̀yìn ọ̀nà tó bá sàlámù àríkà rọ̀ṣùlọ̀ wà náà àríkà àbúkọ́kà sàlámù àríkà àwọn ọ̀rọ̀ àbí ẹ̀kọ́ ni ọlọ́lọ́kọ́ ọmọ bá nàbí ọlọ́lọ́kọ́ ọmọ bá bọ́tà ọlọ́lọ́kọ́ ọmọ bá bẹ́ẹ̀ mùsùlùmí sọ nù táwọn bá débẹ̀ ìbànújẹ́ ni fún wọn àpò àwọn fẹsẹ̀ yẹn wípé Umar radiyallahu anhu ayé rẹ̀ níjọba àwọn awó lọ́wọ́ àdìtà ìbànújẹ́ ńlá lọ́jẹ́ fún wa torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n á máa bínú títí máa bá àwọn lọ́kàn jẹ́ pé ẹnìkan jẹ́ ǹjẹ́ Umar láyé inú wọn dùn gbígbà olókùlò um, al-Majusi ó sì kú inú wọn máa dùn ní jojúmọ́ màjúùsì ló gba kéde mùsùlùmí màjúùsì ẹ̀tọ́ pa ọmọ nínú àwọn tí ń bọ náà ni torí ẹ ẹ wá wo àwọn ṣíà yẹn wọ́n wá sọ títì ńlá kan lórúkọ àbúlóòló à ní Iran Amẹ́ríkà mọ ẹ ó kọ ẹ̀tọ́ pa ọmọ wọ́n fi sọ títì wọ́n tún wọn á ti ládùá wọ́n máa ń tẹlẹ pè lérò tiwọn pé wọn lọ́n tó bàbá wọn dín jọ́gbìn náà fi hàn án báwọn dídí pẹ̀lú àbò olóòlù anájú òsì gbáwọn dídí pẹ̀lú. subhanallah yọmọ ìyá lomi lẹnu ká ọpọlọ ti dorí kodò báyìí bẹ́ẹ̀ ni kéèyàn bá ti gbọ́ lọ́nkọ ọpọlọ dorí kodò ni àwọn omi bá ti lọ́ wà rọwọ́ subhanallah ọmọ bàbá mi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب jẹ́ pé ibi class rẹ̀ ló jẹ́ obìnrin ṣùgbọ́n ìlàṣẹ. alhamdulilayi ọ̀la mi sọ̀rọ̀ wa ìwà ìṣẹ̀lẹ̀ sọ pé kẹ́ máa fò mí jẹ́ olórí pátápátá níbi gbogbo nǹkan ni níbi gbogbo nǹkan ni ẹ máa ti sè olórí. èsì túmọ̀ sí pé ẹ̀sìn láàmú ṣàkóso kí gbogbo ẹ̀yìn ẹ máa fẹ́ sọ nípa ẹ̀tọ́ tí láàmú kó bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ìdájọ́ lè ṣiṣẹ́ tó mẹ́wàá lórí ẹ̀. tó bá jẹ́ pé ní irú mọ́sí tó wà tó yẹ pé irú àwọn mọ́sí tí ó wà náà gbà wá lágbẹ̀rẹ̀ tó yẹ pé kò sí jáàmù àpapàtó tó bá yẹ pé èèyàn wá ṣàkíyèsí pé èèyàn kan wà tó jẹ́ pé òun ló máa ń sábà fẹ́ síwájú síwájú ká tó sọ pé òun ní kó síwájú fún wa tó rẹ̀ jẹ́ pé àfídà rẹ̀ òfin bẹ́ẹ̀ àfi bẹ́ẹ̀ mọ àfídà rẹ̀ tó kí nìkan tó yẹ ká ṣe. ẹ̀ máa fi ìdẹ̀ ní ìfẹ́ sí ìrànwọ́ wa pé gbogbo mùsùlùmí tí wọ́n ti jẹ́ mùsùlùmí mùsùlùmí náà ni títí tí nǹkan mi ò fi hàn sí wa. tó bá jẹ́ pé ẹlẹ́ẹ̀mọ̀ pé kọ̀lá àkídà tọ́da ẹsẹ̀ mùsùlùmí ti àmàdíyà ni. èrò eléyìí ẹ bá ti máa dájú ẹ ti sọ àjọ ìkẹ́ o. ẹ̀mọ́ ẹ̀mọ́ ti ń ṣe tó bá ti wá ju ìkírun ẹ̀mọ́ kírun lẹ́yìn rẹ̀ títí tí ó fi hàn sí i ẹ̀sùn tó ń lásìkò oníjàmá kan pàtó lóbìnrin lè máa mú kan pàtó. tó kò lè jẹ́ pé gbogbo ìgbà òun náà ní ọmọ wa mẹ́ gbogbo ìgbà bóyá gbà tí ẹ̀yin lọ kí òun bẹ̀ sí òun náà lè tán pàdé lè máa mú. ìṣẹ̀lẹ̀ wa fura mà pé nǹkan kan bẹ tí ń ṣe tí ò dáa ṣe lẹ́yìn lẹ́sìn torí rẹ̀ sọ fáwọn yẹn pé àlè máa tó kí òun lẹ́yìn ilé. ní ìlú kan ní àdúgbò kan nílùú kan mọ́ọ̀sì méjì ló wà bẹ́ẹ̀ wọ́n ṣàkọ́kọ́ ẹni tó kọ́ amadíà ẹlẹ́ẹ̀kejì kọ́wa náà tó gbajúmọ̀ ìwọ ni èèyàn lè fi máa ṣùn. alhamdulilayi mo kíláàsì tó dé ti amadíà yẹn pé àwọn náà náà kírun bẹ́ẹ̀. tó ah. ẹni mẹ́tíláàsì kejì ẹ sọ pé oníbàárà lọ́kọ̀ tó lẹ́sẹ̀ kẹkírun lè bí mùsùlùmí tí ń ti bàràdà yẹn kọ́ òun ní ọ̀nà ètè kẹkírun ní mọ́sálásí tó dé pa ọ̀rìn tí ń kírun bẹ́ẹ̀ fún ìfẹ́ mùsùlùmí. Àwọn ìbáraẹ̀dá, ìtẹ́yẹ̀ bá gbà wẹ̀ nínú ojú àǹtẹ̀ ni wọ́n á fẹ́ fi òkun ó sì ló burú mẹ lópin ìgbà tí omi tó ká sójú yẹn ò ti ní hàn lọ́nà ọ̀fun rẹ̀. tó ń torí di ilé àwẹ̀ rẹ̀ ti lọ. apá kan náà olùmọ̀tò púpọ̀ lọ ìtọ́ka tó wá balẹ̀ kí n kó sí lọ ṣẹ́gun àwọn ọmọ ìgbà wọ́n máa ń béèrè béèrè kan wípé àwọn ìgbà kan wà fún máa sùn níbi àwọ̀ àwọn mẹ́rin a sì lọ pé a sì ní ìdíyàrí sẹ́yìn àṣà ọ̀nà àwọn ilé wípé nígbà wọn dúró yáàsì táwọn lẹ́kọ̀ọ́ náà kà máa. alhamdulilayi lórí ìdánwò àwọlọ kí ọ̀run bá ti pọ̀ náà jọjọ kọ́dà nítorí ogun láwọn ọ̀gbà ká kírun jihad ọ̀gbà ká kírun nítorí pàfẹ́sẹ̀ jihad ká gbogbo ọ̀nà jọjọ ká tó wá pé ìdánwò láéláé àgbọ̀dọ̀ kí wọn bá kókó rùn. ó ti yé àti dáhùn ìgbàdá tí kò àgbọ̀dọ̀ kí wọn bá kókó rùn tó tó. ètò Islam ló ní dandan kọ lọ sí ìdáhùn yẹn ìdáhùn ò sì gbà ìdáhùn ọ̀gbàgbọ́ jẹ́ mùsùlùmí tí ò ní wúlò ẹ̀wọ̀n kò yí wa mẹ́rin ìdáhùn pé dandan kọ lọ sí ìdáhùn ò sì gbà kó tó jẹ́ mùsùlùmí tí ò ní wúlò tó wọn fẹ́ kó wúlò láyé kó tún wúlò lọ́rùn torí di eléyìí ẹtú mẹ́wàá ló kù kírun tó bá kírun tó kọ lọ wọlé ẹ mọ̀ pé Nigerian exam ọgbà fún yẹn pé kéèyàn tún pẹ́ wọlé àbí ọgbà àmọ́ àti gbogbo yunifásitì ni ọgbà ọgbà wọlé tó wọlé lómi máa pẹ́ wá náà wà ló tún wọlé ẹṣù ẹ̀ka máa béèrè béèrè tó lè tún náà àlejò. Thank you òun kọ́ lọ́gbà islam omi lọ́gbà. kò sọ́mà èyí tó gba islam yẹn ló so èyí èyí tó gba islam yẹn ló so èyí òun ló sì gba àwọn mùsùlùmí lálẹ́ náà. báyìí.

ìgbọ́n jẹ́ pé àfi gbogbo àwọn ẹni tá a lè pè nírọ̀rùn lẹ̀ ká pè àwọn ẹni tí ò ní gbọ́ tí ò ní gbà àwọn amójútó ẹ̀rù ti jẹ́. Bọ́ọ̀lù wọn kì í yàn sílẹ̀ yàn kíra rẹ̀ wọ. Àyíwá àyíwá nígbà tí bá ti jẹ́ pé oníṣìí sójókòó léyàn ni èèyàn sáré orí fi kalẹ̀ òun náà lórí fi kalẹ̀ ọ̀rọ̀ gbà mí olùkí tó bá gbé dábìrin ni pé orí ìdí rẹ lẹ forí kàn ilé ilé máa ń tẹlẹ tí ẹ máa ń fi kọ wá ọ̀hánà wá ní rí òkú ṣe látó kó forí kalẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ nígbà bá kírun tán wà lọ kí tẹ̀ ní rọ. Fọ́ ọkọ̀jú sílẹ̀, wọ̀ ní àdúgbò bẹ̀rẹ̀, àti láti ìrìn òbí tù, àti nílẹ̀ yìí láti ìsìnkú, lọ sí wọ̀ gbọ́, wọ̀ gbà, lọ́dà fún ọ̀sán. Ǹjẹ́ àwọn tí wọ́n sì lẹ́yìn

ó lè jẹ́ kọ́lá kò tó one over ten an inch àwọn àtìtúrí rẹ̀ dá gbogbo jàmáà sí mẹ́mẹ́. ẹ wo ibi tí wọ́n kọjú títí bí tẹ̀sí lálùkí bíláàdì ẹ̀wọ́n ni ṣé ọba mọ̀ òfin ọlọ́ba yẹn wò. ó sì ti kọjá pé ibi tí wọ́n kọjú sí àti tẹ̀sí lálùkí bíláàdì tá a bá wò látọ̀ kankan náà. àwọn tó bá hàn gédégbé wípé àà ah, ah, ọ̀dọ́ra wọn ìdá ń kọjú sí akọ ọ̀tún rẹ̀ gángan náà ẹ̀kọ́ kọjú sí tọ́jú àlùkìbìlà àbí pàkọ́ ni wọ́n kọ sí àlùkìbìlà tẹ́lẹ̀ yìí lẹ́sẹ̀ tọ́ba hàn bẹ́ẹ̀ ọ̀tọ́ káwọn jẹ̀mọ́ yẹn kó tún tẹ̀síwájú pẹ̀lú kíkí wọn bẹ́ẹ̀ nítorí pọ́nà ń pa níbi láti oṣù pa àwọn àjọ rẹ̀ láti ẹ̀ bí bẹ́ẹ̀ bá kí wọn kọjú sí bò ṣàtọ̀rọ̀ lùmẹ̀ síbi ìhàrọ̀ ṣẹlẹ̀ jẹ́ òṣèlú àwọn oríkùn wa a máa ń gba Quran tó ní mímú ìgbà a máa ń kalẹ̀ sí kàmáka Quran ṣé mẹ́rin kàtà bá gba Quran tó ń tó wà lórí fún wa tí a bá bẹ́ ṣe kù sí àtúntò yẹn lè wà lára wa. ẹ kò sí tó burú mẹ nítorí pé lẹ́yìn mẹmórì káàdì gẹ̀ẹ́sì Quran tí wọn dà níyànjú pé mẹmórì káàdì òbí sábò gẹ̀ẹ́sì Quran yọ ẹ̀dọ́lá mọ̀ tó sọ fún Quran ló mú ọ lé ìgbẹ́ ẹ̀dára subhanahu wa muhammed ẹ̀ṣọ́ ọ̀sẹ̀ rẹ̀. better